tí wọ́n á kọjú sọmọ tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ pé gbogbo owó yẹn kọ̀mọ̀tì wọ mílíọ̀nù àbí àbí kí ni á mì pẹ̀lú denieza kò tí ì wọ wọn padà wò pé ọ̀gá sẹ́yìn lẹ́ẹ̀ para yín sí ẹ má kú o kẹ má jẹ̀bi kú o kò rí bẹ́ẹ̀ kò lè tó bẹ́ẹ̀ yẹn nítorí ẹni pé ẹ jẹ́ ká pò ń bí tọ́lọ́mà ti jẹ́ ká pò ń bí láyọ̀ kò sí problem ọ̀rì kílẹ̀ ń ṣe kílẹ̀ fẹ́ máa jaba gbogbo ọ̀sẹ̀ fẹ́ fi ṣe ha ohun tí ọjà tó ń fẹ́ máa ta ohun tí wọ́n ti bọ́ ń gba sọ́ọ̀bù lẹ̀ wọ́n ti bọ́ ń ṣe kíní kan ìgbà wo kèsì ohun ti lọ ná gbogbo ẹ̀ tábà ti dá wa lẹ̀ tán so ẹ jẹ́ ká rí ẹ̀rí wa ní abá ọlọ́run ti ṣe ǹgbẹ́ tí gbọ́ báwọn gbogbo oògùn tí wọ́n ti lò tí ò ṣiṣẹ́. àwọn èèyàn dé ìrọ̀lẹ́ wọn padà wá wò wọ́n ní pé apu ní jẹ lọ́wọ́ apu. ẹ gbádùn. yẹrẹ bí kín. a ní pẹ̀lú olùgbò oúnjẹ sọ ti gbọ́ pa ìdí sí oúnjẹ fún sọ pátá oh. òsì àgọ́ kò pẹ́ ti bá ń sọ̀rọ̀. n ò ronú mọ́. yàmá èsì ah. kí ni ìdílọ o. ní wọn gbàdúrà bàjọ́ owó jọ kọ̀ọ̀kan fún ọkọ̀ fún five million. Allahu akbar. Allah. wọ́n á sọ bíi tí ó gbé lọ́mọ ara jà fún. asaka. gbé lọ́mọ ara ń bì. asaka. lórí tá à ń sọ̀rọ̀ yìí jàmá ó wà ní tọ́lọ̀ ń kẹ́ báyìí. Allahu akbar. owó tó fẹ́ ṣe gan kà á sì yùn mọ́. Mm-hmm. wọ́n jà ju ìwò mi fún. ní ọba kú mọ́. ọ̀dà náà ń bá yìí lórí ti ń dọ́wà nù ká tóní ọlọ́run ṣe rú ẹ̀ fóun ó ní fẹ́ sunkún dáadáa nù yóò sì lè yí sí èjì. adé lóògùn. Ah. àwọn afáà wọn lábẹ́ eléyìí àti pé àlẹ́ ikimọ́tò tẹ̀kùnù fíìsà ti ṣe é ikimọ̀ àmọ́ abẹ lọ́nà mẹ́rin. ikima ọlọ́run ima bẹ ní ọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ fìzáàtì sẹ́yì ikima máa bẹ lára nǹkan gangan sẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe mú lọ́wọ́ yìí ikima ọlọ́run lára rẹ̀ ẹ́ rí ilé ìdílé ìlànà fi gíláàsì yìí síbẹ̀ tàbá yẹ pàdé ní ìsìn ṣe àpò gíláàsì ò ní bọ́ọ̀lẹ̀ mọ́ abalẹ̀ gíláàsì mọ́lẹ̀ kò sì lè fọ́ abalẹ̀ dá gíláàsì yẹ mọ́lẹ̀ sẹ́pẹ́ yọ fọ́ sẹ́pẹ́ àti mọ́ ikima pé ń ṣèfù gíláàsì ikima àkọ́kọ́ nù tí ẹ wà lára gangan wọ́takùnù fi gaya ti sẹ́yìn ìgbà míì sì ń bẹ̀tẹ́ pé lára nǹkan ẹ̀ ní rí kímọ̀ kankan lára ẹ̀ kò ní yé yín bó ṣe rí báwọn kò ní yé yín dùpẹ́ irú kílẹ̀ lẹ́yìn báyìí irú ọmọ wo leléyìí irú ọmọ wo leléyìí irú obìnrin wo leléyìí irú bàbá wo leléyìí irú ìyá wo leléyìí irú ilé wo ni a bí ọ sí. tọ́ẹ́ pé ọlọ́run wá fi kímọ̀ ẹ̀ sí gáyà rẹ̀ ìdí tí wọ́n fi bí ọ síbẹ̀ yẹn ọlọ́run lọ́mọ̀ ní gbẹ̀ngbẹ̀ngbẹ̀yìn lọ́wọ́ àfàyè tí mo yọ láì fi tètè máa ń kánjú tabari nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ bí tọ́lọ́ ń bá a lọ àgbà fọlọ́ntàn arabu nǹkan ni. wọ́tàkùnù fi sẹ́rẹ̀ ikima sì máa bẹ lára sẹ́ríà ọlọ́run tó ṣe fún wa ní ìsìn àwẹ̀ là ń gbà yìí ikima àwẹ̀ ò pamọ́ àwọn tí ìṣe mùsùlùmí gbà yìí pé bẹ́ẹ̀ yẹn bá fojú oṣù méjìlá ti ń bẹ́ẹ̀ nú ọdún jẹun yípo kò ní wọ́n lọ síbítù tí ò níjọ́ kan tí fi ń jẹ́ kí ní ó ṣòfò wọn ò kéwù tiwọn o wọn ò ṣe mùsùlùmí o ìsáàsì wọn bá débẹ̀ o ẹ̀rí ànábì wa ó ní ọlọ́run sọ wípé ká máa gbààwẹ̀ ní monday thursday a máa ní ládàá ọba tó fẹ́ràn wa lẹ́yìn tá a bá ní ládàá tán a tún máa lè gbádùn ayé wa lọ́sẹ̀ à ń lè jẹ́ méjì lẹ̀ tá a fi jẹun tá a fi panu ṣòfò kì í ṣe pé bóyá àní jẹun náà gbogbo twenty four hour náà ẹnu ìdájí náà sáálẹ́ náà ni. èyí ò lè èyí ò lè dàgbà dáadáa. ìkímọ̀ ọlọ́run lára àwẹ̀ kò pamọ́ ọlọ́run máa fi ìkímọ̀ sára nǹkan lára ẹ̀sìn bá náà táyì tèrí pé ìkímọ̀ rẹ̀ rèé ìyẹn ń kí yìí ọlọ́run ní kírun kíkírun wa yìí láì rálìjà náà wọ̀ ṣùgbọ́n ó tó dọ́rùn láti rí kí màrún gbogbo ẹni tí ń kírun tí ń kírun déédéé oléyìn òtún ní ra kẹ̀kẹ́ ọ̀ràn níkankan ayé gbogbo ẹni tí ò kírun ni wọ́n máa padà ra kẹ̀kẹ́ wàhálà tí wà ń yàrá gbogbo àwọn olówó wà torí pé báwa ṣe ń lọ tá a rúkú yẹn tá a ń gborí yẹn gbogbo ibi ara ti ń yẹn ayé máa ń kírun léde òní nìkan máa sáré kí àdúgbò gbóhùn sẹ́kì sẹ́sẹ́sì. mbẹ́ gbáwò yẹn mọ́sálé kí ń dián eégún kalẹ̀ ọba ti fi tiwa síbi pé ká máa fi ṣèjọsìn àtúnrí ládàá àtúnrálì jẹ̀nà ń bẹ̀ inú yàrá àwọn tí ń wa tiwọn àwàfẹ́ kú ni tí báyìí ti wà á ń lọ wa ń ṣe jinú nyàmẹ́rù dọ́hùn wọn àwa sẹ́fọ́ pé nǹkan kan ò sẹ́yìn ọ̀gá wàhálà lẹ́ẹ̀ṣẹ̀ tó inú mọ́tò ac inú ilé ac ọ́fíìsì ac inú bàálù ac tọ́lẹ́tì ac. nìkan ayé yọmọ pé ayé ló ń wà nìkan gan ayé yọmọ pé ayé ló ń wà. bẹ́ẹ̀ bá tíráfù lọ àwọn ilé òkèèrè tọ́lọ́n ti ṣe tọ́lọ́n sàánú tí ìdẹ̀kùn bẹ́ẹ̀ ń lù wọn ẹ lọ mọ́sálásí láìláà àbí àbí magrebi àbí isai ẹ ẹ rí iye àga tí wọ́n fi ń jókòó kírun lọ àga lọ mọ́sálásí rẹpẹtẹ ni orí àga wọn ti ń jókòó ìdẹ̀kùn ló fà. ọwọ́ pé ní tó ti gbé ọmọ báwọn ojú pé wọ́n ń kírun lójú ọmọ báwọn ní ìjọ làkúbìtù lọ ayé ò sí mú sẹ́jẹ ńbẹ̀ èyí ò bá mú àyè mú sẹ́jẹ. torí láfi ń sọ fún ọ pé gbàfọ́ lọ́run lára bó ṣe ṣe ọ́ gbogbo nǹkan ọmọ pariwo pé ẹ̀yìn kìíní kan ọbẹ̀ ta olówó mi-ín láì mọ iye kọ̀ọ̀kan sí sọ́ọ̀ta ni wọ́n ń bẹ lọ́hùn sínú kọ́kọ́rọ́ wọn sọ àwọn dàbí rẹ padà tọ̀hún tọ̀hún rìn falala falala tọ̀hún ṣe bí wọ́n gbọ́ kàkálẹ̀ gbóná ẹlòmíì awó tí mọ́kà yóò jẹ ká yóò tún mu tí ilé bí mi bá mọ̀ ọkọ̀ báyìí ẹ̀rù ọba bọ́ ni o tó fún mi sàn. ìyẹn dẹ́ ń gẹ̀ ń wọ́n wọ́n kò ah. jájọ́ ẹ ni ẹsẹ̀ bí ò ní mú tán ni. afa yọ̀sán ni wọ́n bùn kó sóró. ẹ̀kọ́ kan náà máa fi túbí náà máa fi àkàyé nù. Hmm. n ti ń tẹ̀ nù. wọ́n kó ẹran sẹ́gbẹ́ ẹ̀kọ́ fẹ́ lòmíì gbogbo ohun tí wọ́n èkó kọ́ ń ka jù kún báyìí lọ ah. kò lè mú tán kò lè mú tán ah. ọ̀rá ti di láyà bá ti mú sẹ́sẹ́ ń bẹ̀ èyí tó mú náà fagídí mú ni ebi ọ̀pá ọ̀rá ti bí gbogbo lé oúnjẹ tó máa mi họ ìní èso lóru mọ́júmọ́ nígbà tí èsè mùsùlùmí débi pé tí dẹ̀kùn bá wà kó ṣe wàhálà kó ṣe náfìlà tàájúdì lóru kó lọ wá sí kó ṣe gbá kó ṣàwò kò sí yẹ fún wọn gbogbo ẹ̀ ìgbádùn náà ni tọ́ba di kangan wọ́n á fi gbogbo tó kù tí wọ́n lò wọ́n á fi nira lò oògùn ńláńlá ní ọmọ kó jẹ bí wọn fẹ́ sùn wákàtí kan tó bá dá ko oògùn tí ń lò ọfẹ lè pe à ẹyẹ ń bọ ní dẹ̀ bí oorun tèmi kẹ ẹ bá mú wò ah. à tẹ́pẹ́ bẹ́ẹ̀ mi bá ń rìn lọ mo tún lè sùn ẹlòmí bẹ́ẹ̀ lè sùn lórí rìn. bẹ́ẹ̀ ló mi rí igi ewé dú. ẹni ò sí bonyan ìkòdé àtàkì ò sí yáàyàn àwọn àfáà ní àṣìhàtútájú aláruwà sáì àṣìháhí wàláyà rọ́há ìlànà mọ́rọ́dọ́. wọ́n ní àlàáfíà adé lórí àwa tá a ní ni bàtí lálàáfíà tá a wáyé adé adé àlàáfíà bọ̀tí bẹ́ẹ̀ forúkọ ẹ̀fọ́ kan ní ìsẹ̀lẹ̀ alihamudulilayi lórí tiyín rí tiyín ah. ẹ̀yin orí tèmi náà ah. ẹnìkan náà tó lè rí lórí wa ni ẹni tí bá wá wọlé àìsàn. àwọn ẹ̀dá lè ròyìn. oníwàdé lórí wa pé aa nǹkan ní ta fàfà yìí. Ah. ọlọ́run ò ṣe o. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run. alihamudulilayi. ìkímọ́tò fi sẹ́rí ì nígbà míì ìkímà sì máa bẹ fi gáyàtù sẹ́rí ì níparí sẹ̀ríyà tọ́lọ́n bá ṣẹ̀ṣẹ̀ fàyọ fún wa láti ò mà ìkímà ò ní ní ń bẹ lára ká máa pọ́n òkúta lánìí sí ní maka ó sì ní apọ́nlá wọ́n pa alákọ̀ọ́lá débi pé ó ti jìn wọnú ọgbà orí èèyàn nìyí sí níjọ mọ́rù débẹ̀ tí ó pọ́nlá ó ní wo òkúta yìí ó jẹ́ kankan o torí pé mo rí ànábìtọ̀ pọ́n ọ̀la ni o òkúta kí ni máa ma náà ó máa pọ́kúta la ó sì ní apanla kò sọ ikímọ̀ tí ń bẹ ń bẹ tí wàá ní kápanla ibi tí ó gbé yọlé alọ́ ń bọ̀ tó rárá ọ̀kan nínú tí a jì ní kò dẹ̀ sùkọ́ dẹ̀ fún wa ìyẹn ọ̀kan wa tí a ní ká ṣe panla bàbá aráyè débẹ̀ bó ṣe débẹ̀ náwó sí lọ́ọ̀kan orí àìmọye yín ní bẹ lábẹ́ tiẹ̀ ẹ má wọ ẹ má fagidi dé ẹ má gba orí ẹ mọ. wọn ìbá ti náwó sí lọ́ọ̀kan báyìí mi kan ẹnu déédéé kọ́ pálá náà ni. ẹ sì wo bí àrùn ṣe káyé tó èyàn ò ní pa ajá àti àdùlà kọ́ wá gbé àrùn láyé rárá o rárá. tẹ̀sí mọ̀ pé tẹ́pẹ́ bí nǹkan mi láti ṣe báwọn èèyàn dáná láyé tí ń bẹ tójú ẹ̀. àmọ́ rárá ibẹ̀ rí bá a ṣe ń kírun mọ́tò láti tá a bẹ̀bẹ̀ kẹ̀gbẹ́ lọ ẹ wọn wọlọ sí Bambo ń bò mí ah. èyàn ò lè kírun kọ gbárùn rárá ẹrọ náà lọ sí nbẹ orí wa ọmọ wa bí ẹni tí àrùn bá ń bẹ lára ẹ tí máa ń bá lọ kírun oní ọ̀dà nǹkan ẹ̀gbẹ́ lọ ọ̀dà nǹkan ẹ̀gbẹ́ kú mbẹ. ìkímọ̀ ọlọ́run ọ̀nà mẹ́rin tó wà nù o àlè ìkímọ̀ tó fi zaat àlè ìkímọ̀ tó fi gáyà tó zaat àlè ìkímọ̀ tó fi sẹ́rẹ̀ àlè ìkímọ̀ tó fi gáyà tó sẹ́rẹ̀ àwọn àfa wọn ní ká lè gbá ilé yìí wọn ní ká lọ bi àwọn dókítọ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀yà ara àwọn dókítọ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀yà ara kí wọ́n sọ fún wa kaifa rọ́kàbà Allahu azza wa jalla áàbìlì àbùdánà kí wọ́n sọ fún wa bọ́lọ̀ ń ṣe gbé oríkì ara wa igunra wọn. ìyẹn mọ̀ pé tabaraka lahu asanul aliki pé gbogbo nǹkan wáyé pẹ̀lú ikima iná ṣe lọ́sẹ̀ lọ́sẹ̀ sí ìka lọ́sẹ̀ tàì ìka márùn ni ojúkálukọ́ ga ní sáìsì tí ó fi wúlò fún àyè tí ọbẹ̀ yẹn fi dọ́là fún wa tí gbogbo ẹ̀ga bákan náà torí bákan náà amú nǹkan la fi rí àwọn tó gùn yìí kì mọ́lẹ̀ ń bí àfẹ́lẹ́ pàdé ẹ̀ ń bí báyìí ọwọ́ ọwọ́ ọkà báyìí. bọ́mọ yẹn ṣe gànà tá a sì fẹ́ dì kúkú tábà dì báyìí níbo ni kí gànà yóò kó sí yẹ níbo ni kíkúrú yóò kó sí jàre tó bá lọ gànà níbo ni kó kó sí ó sì gbọdọ̀ wà báyìí ni bá a ṣe dì kúkú rè ẹnìkan yẹn dì kúkú báyìí inú tí fi tẹ́sí pé yàn gbà bí ọ̀gbọ́n nìyẹn wà ní ọ̀yá dì kúkú tọ́bẹ̀ di báyìí ó ní di pé ọgọ́nù báyìí láàdí kúkú tàbá di báyìí tàbá di báyìí ó ní tuma tàbá di báyìí ó ní tuma èyí ò bá wọn. wọ́n láti gbé bọ́lá ọlọ́run gbé ẹ̀yà ara gunra wọn wọ́n náà ẹ̀ máa yẹ tí ń bẹ́nu ọmọ ẹ̀dẹ́yàn muhamilu tó yẹ pé bá a ṣe wà yìí àìmọye nǹkan ní ń tún ṣiṣẹ́ pẹ̀lú ara wọn nú. ńlọ òyìnbó sọ́ọ̀dì sọ́ọ̀dì sọ́ọ̀dì tẹ́fi ṣe gbogbo engine ṣe ń ṣe yẹn ẹ̀yà ara ní wọ́n sọ́ọ̀dì bẹ́ẹ̀ ẹ̀yà ara ọlọ́run lọ́kọ́kọ́ ṣe lọ́kọ́kọ́ ẹ̀yà tí ò ní àpèjúwe gbogbo ohun tóyìnbó ń ṣe ó ń fi àpèjúwe tọ́lọ́run ṣe ni. bá a ṣe wà yìí sìn tá à ń ó kí tá ó dò yìí tí wọ́n bá fi nǹkan kan sípayá nu wa ní ìsìn tá a bá ń rí títẹ̀lẹ̀ nu ẹ gbọ́ láfọ́ lọ́hùn pé a ah, ti tóbi lọ́hùn. ọ̀tọ̀ ni ti ń lo òkè ti lọlẹ̀ ti lo òkè ti lọlẹ̀ ti lọlẹ̀ ti lọlẹ̀ ti ń pọ́ǹpù ẹ̀jẹ̀ ti ń pọ́ǹpù ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ti ń pọ́ǹpù yẹn bí mítà pàṣẹ mítà ń tẹ́jẹ̀ ń tí àmì gbogbo yìí ni ẹ̀jẹ̀ ń pọ́ǹpù bí ti ń pọ́ǹpù yẹn pí pí ẹ̀kọ̀ọ̀kan ní ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ń jáde nú ọkàn ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré bí ṣeré ṣeré ṣeré òun ní káàkiri gbogbo ara ní lọ ní yípo bọ̀ gbogbo ìtọ́jà yìí kò nu ọkàn tó ti tó dá tó ti sẹ́ tó ti sẹ́ tó ti mọ́ dáadáa yóò bóde ńlọ agbárí pápọ̀ lágbárí gbogbo oríkì ẹlẹ́kara ńlọ ọbẹ̀ ó ti lọ ọbẹ̀ yẹn ajẹ kínní kan ni o ajẹ nǹkan kan ni o ẹ̀wọ̀n ohun tari ń bẹ̀ láǹfààní ni ìdí ètò ọjà àǹfààní ó wà nù ara ètò ọjẹ́ dọ̀tí ọlọ́ọ̀lẹ́gbẹ́ omi tí ọ̀dá ọlọ́ọ̀lẹ́tọ̀ bó ṣe ṣe yẹn nísìn ó ti ṣẹ́ lọ báwọn ó ti dọ̀tí àtọ̀padà sínú ọkà padà àtúnfọ̀ tán yóò tún ṣẹ́ ó tún gbé ta. a wà ní àìsàn ni o a sùn lọ ni o bó ṣe ṣe gbogbo bá nìyẹn ẹ̀dá ń ṣe tiẹ̀ òróró ń ṣe tiẹ̀ wọ́n ajẹ́ sínú nísìnyí ajẹ́bani ajẹ́kani ajẹ́yánni bá a ṣe jẹ́ ńlọ́lọ́ọ́nú ó ṣe ń dénú tán lòṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ bí i à ìṣẹ́ ti dé o ètò sọ fún pé ó ti dé yọpẹ òun náà ti mà kó ti dé ọyá máa gbómi bọ wọn bù sí máa gbé òróró bọ wọn kà sí tẹsẹ kà sí yẹn ó ti ń dàjẹsì nìyẹn ó ti ń fọkọ ó ti fọkọ báyìí wọn lọ yóò kóná tán ó ti kóná tán oúnjẹ ìtọ́jàmbá níbẹ̀ wọ́n yọ sí bí ìdọ̀tí bẹ̀ wọ́n yọ sí bí ìjẹ́lọ̀tọ̀ ìjẹ́lọ̀gbẹ́ bá ṣe wáyé ní iṣẹ́ ti ń ṣe lára wa ọlọ́run يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك أسهم ريال القرآن أقول yà sí àfáà kà yẹn tíyàn bá dénú tẹ̀síìrì èèyàn sọnù síbẹ̀ ni hmm. yóò sọnù síbẹ̀ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ láti bí àtọ̀ kíní ń di àtọ̀ gbogbo nǹkan akúnjẹ lakúnjẹ yìí bẹ́ẹ̀ sì lára ń tà ń jẹ yìí náà ní ti ń wá lẹ̀jẹ̀ ti ń jáde nìtọ́ ti ń jáde nìtọ́ ti ń jáde nìkẹ̀lẹ̀bẹ̀ ti ń jáde nìgbẹ́ ti ń jáde níta abájẹ náà ní dagbo nǹkan yìí ìní ó sì wá domi tá a lò ní ó di ẹ̀jẹ̀ tá a lò ibẹ̀ náà ni yóò ti ọlọ́run ti yọ èyí tí ó bá di nǹkan ọmọkùnrin wọn àgbẹ̀ láti bẹ̀ pé tó bá rí báyìí bí ó ṣe lọ rèé tó bá rí báyìí kódà wọ́n máa júwe fún yàn tó yẹ kó máa jẹ tó bá fẹ́ lágbára ìlọ́kọláyà àrùnjẹ lọ́wà. lẹ́yìn náà wọ́n á sọ pé àtọ̀jàtọ̀ látara àti ọlọ́run ọwọ́ á di pé ọmọkùnrin gbé ka bí tó yẹ kó gbé ka bí ó ṣe débẹ̀ rèé bí ó ṣe dọmọ rèé bọ́lọ̀ ń ṣe ń ya àwòrán ẹ̀dá rèé pẹ̀lú àdìs ntọ́mọkùnrin fi ń jọkùnrin rè ntẹ́ fi ń bóbìnrin rè ntẹ́ fi ń bí ọmọ tọ́jọ bàbá ẹ̀ bí ìmúmú rè ìtọ́jọ ya rẹ̀ bí ìmúmú rè ìtẹ́ pé ẹ máa wo bàbá rẹ̀ lára ẹ̀ and ṣe tẹ̀ ẹ̀ tó máa wò yẹ́ ẹ̀ lára ẹ̀ náà pé ọjọ́ bàbá ọjọ́ yẹ ẹ̀ ọlọ́nà gbogbo ẹ̀. ó ní láì pé ká fi gbogbo ọ̀rọ̀ wa lẹ̀ fún un ibi ọ bá sẹ́dí lára wa ká tó dipa wa gbọ́n àtòdọ́gbọ́n yìí àà ọ̀nà ti jìn. ẹ̀rí bá wa dé ká tó mọ̀ pé ọ̀yá dọ́gbọ́n lẹ́yìn ká máa bẹ̀ bíbẹ̀ nìkan lọ́ràn tábà wa bẹ̀ bẹ̀ bẹ̀ ntí aráyé rò pa àlè ní tọ́ba wa padà fún wa yóò wà lálùbáríkà mọ́ àlọ́. bíbẹ̀ lọ́ràn o olùgbò òṣèṣì. wọ́n ní ká lọ rè é wò ó wọ́n ní unzor litoam ẹ oúnjẹ tẹ̀ ń jẹ yẹ́dí hulumuta náà wíwá wọ́n ní ń wọnú wa lónìrànràn ẹ àwọ̀ tí ráìsì ní kátó jẹ́ ẹ àwọ̀ ẹ̀wà kátó jẹ́ ẹ wo ẹ̀wà gbogbo ẹ̀ mọ́ra wọn ńgbà ayàgbẹ́ kọ́rọ̀ kan nìgbẹ́ mú wà. kò mú kan pé ẹ̀kọ́ rè e, èyí à ẹ̀bà rè sẹ́pẹ́lẹ́ yìí ṣe yangiyangi ẹ̀bà rè kò mú kan bẹ́tẹ́bẹ́tẹ́ bọ́kà gidi rè. torí pé gbogbo ẹ̀ ẹ bá sùn rírọ̀ rírọ̀ náà lẹ́rọ̀ àwọn àbá ni kíní kíní ṣẹlẹ̀ báwọn ṣé òṣìṣẹ́ kankan ò sí ná ní rí báwọn. bàbá da ògì sẹ́nu ẹ̀rọ funfun tá a làbẹ́ ìnájà di padà ó lè lọ kún náà bọ̀ sí ní ọjà di padà funfun náà yà ní òbòde padà. bẹ́ẹ̀ bá sì da ògì àtẹ̀wà tẹ̀bádàpọ̀ àti gàmí tẹ̀bádàpọ̀ tí ẹ̀rọ bá lọ jáde ẹ máa rí gbogbo ẹ̀ ń bẹ̀ pé abala ògì abala ẹ̀wà rí abala ìrẹsì rèé kò ní fò tán yányá kí ẹnìkan débẹ̀ kọ́mọ́mọ́ yìí pé ntí à ń lọ yìí wọ́n kàn lọ mọ́ra wọn ní àwọn nǹkan báyìí ni ẹ súkalẹ̀ rárá àgbé ọmọnìyàn ẹ lè máa ń tà jẹ́ èyí ò lè máa ń tí à ń tẹ́ máa kán gbẹ̀ ńlẹ̀ pẹ́pẹ́pẹ́ kí ẹ ń sùgbẹ́ ìkí ló jẹ. ká mọ̀ pé àmàlà ni torí pé kọ́lọ̀ ẹ̀gbẹ́ yẹn Odudu dúdú irọ́ ni kọ́lọ̀ kan tí ó mú wá nìyẹn àwọn afáàní tabarakallahu hasan alike. wọ́n ní gbogbo kálukú ló ń ṣiṣẹ́ nú níṣẹ́ fi ń jẹ́ oríṣi kan náà wọ́n ń sọ gbogbo eléyìí fún wa ká lè ju pájùsẹ̀ ẹlẹ̀ fọlọ́ náà ni. wọ́n ní bó ṣe dá wa àwa ìdẹ́yìn à. ó dá wa ní ìdàtọ́ bá ẹ̀sìn tó fẹ́ ká sìn mu ẹ̀rí ó ní ká máa kírun àwọn èèyàn ẹ wò ó bá a ṣe ń kí a kọ́kọ́ dúró báyìí a kọ́wọ́ méjèèjì lé gbáyà báyìí lórí irun ńgbọ̀ báyà yá lọ ọlẹ̀ rùkú ńgbọ̀ ńgbọ̀ ó di forí ọwọ́ ọwọ́ wa agbèlè tán èyí àdàdé èyí á sì gangan báyìí. tọ́ba yá awàpé salamu aleykum wa rahmatulahi lápá ọ̀tún salamu aleykum wa rahmatulahi lápá òsì. ẹ wo ṣe ṣe wa ẹ wò níbi wá fún wa lófin kálí mọ̀ pé ọba tó lòfin ló dá wa ọba tó dá wa ló lòfin. ẹ ẹ wá ẹ tọ́ba délé lónìí ẹ wá lọ máa wo ẹran yín tẹ ẹ bá nílé kí ká sọ pé kẹrin yìí kírun ní ìsìn kọ́lọ̀ ń pa ìrún láṣẹ fẹ́ràn bí ó ṣe á dúó bí ó ṣe jókòó ibi iṣẹ́ bàrúkú sí kárì. a rí i pé ọba àjọgbọ́n lọ́lọ́hún dára gbogbo nǹkan èyí ò báwọn. lára pé ọba yìí lọ́mọ bíi tọ́rọ̀ fẹ́ yọrí sí wọn wá máyà kẹwàá nù sọ́tò Rome aya forty one suratu rum forty one aya ẹ bá mú kura yín lọ síbẹ̀ agbọ̀n kankan yé ń bẹ̀ ń sìn àfilẹ̀ mọ̀ yí pé lára gbogbo nǹkan ọlọ́run ẹgbẹ́ àfọlọ́run sílẹ̀ ntọ́ba kẹwàá ni ká mójútó ntọ́ kẹwàá ni kọ́ ọ́ ní àti ìbádà fóun ká máa ṣe abá lágbára mọ́ ká máa ṣe ẹ fi yòókù lẹ̀ fọlọ́hún tí bá ń lo òkè ẹ fi fún olójú ọmọ lòkè bá ń lọ lẹ̀ fi lẹ̀ fún tiwa ká máa bẹ̀ pé wọ́n lọ́hún mi o ṣàmínú mi o ṣàánú mi o ṣáàtì rúùmù ṣáàtì forty one ẹ̀ka fún akágbọ́. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون جماعة ẹjẹ́ ajérè lára agun tá à ń gbọ́ yìí èrè yẹn ni pé ká túbọ̀ súnmọ́ lọ́n sí i ká túbọ̀ sùn ibi àwà sọ́lọ̀ nìsín ká sún wájú ká má padà sẹ́yìn wá ká má lè takú síbẹ̀ kí la fi súnmọ́ lọ́hùn a fi máa ṣe ọlọ́hùn àfi súnmọ́ lọ́hùn máa ṣe ọlọ́hùn ká lè máa ṣe àfi súnmọ́ lọ́hùn máa ṣe ọlọ́hùn ká jìnnà sí ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ọlọ́ni zahara lè fasádù ìbàjẹ́ fojú hàn filibari lókè pẹ̀ ìbàjẹ́ fojú wọn lókè èèpẹ̀ wálé báhárì ìbàjẹ́ pọ̀ títí ó tún dórí omi <laughs> ìbàjẹ́ ìbàjẹ́ tí ẹnìkankan àwa tí atúnjọ́ máa ná yìí tá a gbọ́rí ó ti káyé nìsín tẹ́ máa jí kan nínú àwọn tó ti kú tipẹ́ sáyé ẹ̀bẹ̀ tí ọmọ bẹ ni pé ẹ dákun ẹ tí òun tún kú padà ìbéèrè tí ọmọ bẹ lọ́wọ́ wa ni pé bó lẹ ṣe ń gbé bẹ ẹ jẹ́ ọmọ lọ ẹ fi lẹ̀ báyìí bó bá yàgé òkú ti ń jìyà lọ́yà kù nìyá sáyé lè ju táyé yìí lọ nítorí pé bẹ́ẹ̀ ń jẹ wá díẹ̀ díẹ̀ ó ti á mọ́ra àpájọ lọ́mọ Nàìjíríà ah ọlọ́run tuwalẹ o. amiina. n nana bẹ̀rẹ̀ sí rọrùn ní ìsìn láti mọ̀ yìí pé àṣe àṣe àṣe yíyà àṣe yíyà tí ah, ọlọ́ọ̀ni bàjẹ́ hàn lórí ilẹ̀ ó hàn lókè pẹ̀. bima kasabat aydin nas. ọlọ́run wá ní nítorí bàjẹ́ ọkọ̀ ni pé ìbàjẹ́ tẹ́ fọwọ́ yín fà ńlọ́dà ayé tó bá wọn. ibi ẹsẹ̀ lọ́ndé ni wàhálà gboyìnlẹ̀ dé nígbà tí a fẹ́ dìbò tá a fẹ́ dìbò tí wọ́n ní wọ́n ti mú Buhari wọ́n èmú Buhari wọ́n ti mú wọ́n ní Buhari ọ̀hún náà bẹ́ẹ̀ ẹ̀yàn pé kọ̀ọ̀sẹ̀ máa kọ̀ǹtẹ́ẹ̀sì ẹ̀kẹ́ ni àbí nǹkan kọ́ yìí. gbogbo ètí ti ń ṣe é bọ̀ ìní àpẹẹrẹ kó lè dìbò wọlé wà ju eléyìí lọ. ọlọ́run lọ́kẹ́ gbàdúrà wa. tẹ́lẹ̀tẹ́lẹ̀ buhari lẹ́gbẹ́ tẹ́gbẹ́ yẹn wà mustekima tó fẹsẹ̀ rílẹ̀ ENPP ẹ bá rántí tí wọ́n ti làákùn làákà lórílẹ̀‐èdè arúgbó wọlé ńgbà náà ikùn rán èyí tó dìbò yìí kò lẹ́gbẹ́ kankan mọ́ ẹgbẹ́ APP náà ti sọ ti pòórá àbí ẹgbẹ́ ANPP ANPP lè mi sọ APC ccp ń bò lẹ bíyàn náà bẹ́ẹ̀ sẹ́ bíyàn lánàá ni àlẹ́gbẹ́ tìgbà náà ANPP rẹ̀ ANPP lẹ́gbẹ́ bàbá ẹgbẹ́ tó dálẹ̀ tó sì lágbára ń bẹ̀ tó sì táwọn kànìkànì sí wà ń bẹ̀ ọ̀nà tí wọ́n máa ń gbà dìbò wọlé nù tẹ́lẹ̀ kéèyàn lẹ́gbẹ́ kó lè fìjẹ́ nílẹ̀. torí ìwọ ọlọ́run fẹ́ sànú ni ọlọ́run bá gbé sí wọn lọ́pọ̀lọ́ pé kàn ṣe mọ́jà ẹ ṣe mọ́jà ẹ dàn pọ̀ àwọn èèyàn ń pẹ́ bóòlù sì fẹ́ dàn pọ̀ kò lè yí sí kò lè yí sí mọ́jà bí bó ẹ bá ní mọ́jà àwọn eléyìí ọjà o ibi ńlá kọ́kọ́ ń gbọ́ tẹ́tẹ́lẹ̀ ibi pẹ̀lú ọ̀hún sànú ni lọ́lọ́run bá pé kó àṣẹ òun dé kí n má fẹ́ fàyọ ńgbà yẹn awa wò yí pé ọ̀nà wo la lè gbà tọ́lọ̀ fi lè sànú wa àwa ń sọ fún wa pé ẹja padà ẹja máa pé gbogbo wa lọ dáràn àwa la da fífi yẹn lórí ibúlé a lórí. ẹ̀ ń bá wá sí wà sí déédéé ẹ̀ rí pé a mú àwọn samples wá lóríṣiríṣi ibi tí àwọn kan tí wọ́n pe àwọn olórí pé ẹ̀yin ẹ dàbí Abakiri fún wa ẹ dàbí Umaru fún wa ẹ dàbí Ali fún wa àwọn náà sì ní tó ààrẹ láti dà bẹ́ẹ̀ àdàbí abakiri ní ìsìn àdàbí wọ́ọ̀rù ní ìsìn àmọ́ntẹ́yìn náà ṣe ni pé ẹ̀yin náà dàbí àwọn èèyàn tí abakiri darí. jíjí àwọn tí abakiri gbágbáyé òun tí mo rù dábàá tó gbágbáyé òun ẹ̀yin náà kọ́kọ́ dà bẹ́ẹ̀ náà ẹ̀bi tí wàá lẹ̀ tí wàá ò lé bẹ́ẹ̀ ṣe ilé ọlọ́run ṣe ṣe wá sí yín. bára àdúrà ṣe ilé olórí ṣe máa rí lamantoro àforíjì tẹkutẹku bọ́lọ̀ kọ́lọ́mà nígbà délẹ̀. ọlọ́wọ́n á sọ́nsìn yìí pé. Bima kasabati aidin nas. Tí a bá ń pa yín bì kan, tí a bá ń pa wọ́n bì kan, tí a wọ́nà wọ́nà tí wọn ò rí wọn mú, ibi àwọn èèyàn ti ń gbé bẹ̀ tẹ́lẹ̀ dáná ọlọ́ndé nìyẹn. Ìsọba àforíjì la máa wá ẹ má ti ń rojú apá kan yọ pẹ̀lú ẹjọ́ tí ọ̀pọ̀ àtọ́jú ara ẹ̀ pé òun náà lò náà dá ẹlọ́yìn tó bá di ẹ̀yìn tó bá kà kí tó bá di dìrìn. ká máa bá kí ọmọ nìyẹn máa bá làkúnmí sùn kí ó ti wá di kó ti wá di ẹwà kó ti bára kú kọ́mọ́ kò tí a kò lálàmà àwọn ọlọ́wọ́ lè wá wòrán o <laughs> kò lè wòrán. níbo mí ń bẹ tí wọ́n bá bímọ tuntun wọn àjẹ́ fún lórúkọ síta lórílẹ̀‐èdè yìí náà ni tí wọ́n bá yẹ lè bímọ lónìí tí wọ́n bá yẹ pé kíní kan ní ń jẹ́ kì í ṣe pé máa ṣẹ̀ṣẹ̀ sọ rárá o wọ́n wọlé wá báyà rẹ̀ ní pé wá ó sì gbé lọ wọn lọ fi sògùn owó nìyẹn wọn lọ gomọ nǹkan tí wọn fẹ́ gomọ. ìyẹn ìyìn sì ń ṣẹlẹ̀ ẹnìkan ò pariwo ẹ̀ síta kọ̀bálíkẹ́ ọlọ́ba ní bututu sí i nta kìdé bẹ́ẹ̀ ni pé ẹ wá kí ìwà lásán ńgbà ńgbà àwọn àfa wọn sàsọọlẹ pẹ̀lú àsọọlẹ ànábì pé ìsìláàmù ni ó ti kí ni o ní ó padà rúùlù kẹ́yìn lájẹ́ yìí ẹgbà bẹ́ẹ̀ ọlọ́jà jẹ gòlẹ́mì. gbogbo ẹni tí bẹ́ẹ̀ máa ṣe èbèjì ní ìsìn ṣé àmọ̀dájú ò ti dé ní ìsìn ẹni tó lòún darí gbogbo ayé lamẹ́ríkà ńgbà tí ọlọ́run wá fẹ́ fi hàn wá pé gbogbo agbára àwọn pátá òfẹ́ kókó lamẹ́ríkà ọ̀nà wa lọ ṣe ọ̀gá tó bọ́ lọ́nu jùlọ tí káàfì ẹgbẹ́ wọn náà tó wá sọ pé ọ̀tá ọlọ́run lélẹ́yìí wọ́n ti legalize kọ́kùnrin máa fọ́kùnrin nísìn kóbìnrin máa fóbìnrin ó ti di pé ìjọba ti fọwọ́ sí i fún ìpínlẹ̀ àádọ́ta lamẹ́ríkà jama ọlọ́jàjà gùnlẹ́mì amẹ́ríkà tán nìyẹn. bàbá ń pẹ́ sura tuntun ń pẹ́ lùtù lùtù ǹjẹ́ ẹ̀yin náà nọ lùtù ọkùnrin bọ́kùnrin sùn náà ni kọ̀sẹ́ẹ̀kù àwọn òtí ẹ̀tún sóbin tí wọ́n àwọn òsóbin sóbin ọkùnrin sọ́kùnrin nìkan ni wọ́n ti àwọn àlọ́sẹ̀ ń dọ́bù ẹgbàgbé Amẹ́ríkà mùsùlùmí bẹ̀ nìkan ni ó kù mùsùlùmí bẹ̀ alọ́yìí ṣe ngbà ẹgbẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ọba ọba ọba alájọ mm. ẹ ọtí máa jọ nǹkan gbogbo àwọn olóyèrè bẹ́ẹ̀ won ti ń pò ń lóyè ti ń di mùsùlùmí mùsùlùmí mùsùlùmí wọ́n fún alájọ ni won ní ilẹ̀ ń rí ilẹ̀ ń rí ọwọ́ bí àwọn ẹlẹ́hà wà ìlú táwọn wà ní rírì òde. Amẹ́ríkà náà ni gbogbo yẹn ọ̀sán pé kí wọ́n gbà yẹn kọjá ni wọ́n tún gbọ́dọ̀ sí irú olórí kóòsà wọn tún fẹ́ kó bá wa nàìjíríà wọn ní kí nàìjíríà náà ó ṣe kátó yàrá mọ́ lọ́wọ́ kọ́balẹ̀ máa jàrí wàhálà ẹ ẹnìkan ò ní ẹja kan ò ní mi jama kó tún gbé odò mọ́ ǹjẹ́ gbọ́ rí tí a máa fi bọ okùn lẹ́nu tí a fẹ́ pa ẹja ẹ̀ wọ́n fi ìjẹ bo lójú. Hmm, ìjẹ. ó lè jẹ́ kòló hmm, ó lè jẹ́ pọ̀lọ́ ó lè jẹ́ ẹran díẹ̀ wọ́n fi bọ̀ lẹ́nu wọ́n á jù sínú odò. yáà ní olófòfó. Ah, ànàkúmọ̀lá. àkàrà ni a máa fi sọ olófòfó. Ah. níta ń pè lẹ́ àkàrà nígbà tí wọ́n bá fọ́ wọ́n á lu òun ò lè lé òun ò ní lọ́ọ́ lé omi. wọ́n á sokùn bọ́nú rẹ̀ òkun ọlọ́ọ̀lẹ̀ ìgbà ńlẹ̀ tó bá dẹ̀ wọ́n mọ̀ wá sọ yọ kọ̀kọ́ ti sẹ́ yọ ọ ọ ọ ọ ọ ọ nù pèsè kò wọ́n gbé mi yọ lọ́ọ̀lẹ̀ díẹ̀ ẹni ó mú ọ ó ọ ẹja dókè nìyẹn káwa káwá sọ pé ìwọ̀tẹ́nì kankan ò dẹni wọ́n dẹ̀ fi jẹ sí lẹ́nu wọ́n fi sódò ẹnìkankan ò dẹ wọ́n jokun ẹ̀ lẹ́sìn odò ẹja kan bá gbé mi jàmá kò ní sun ayé torí pé bó ṣe bọ́ọ̀nù rẹ̀ yẹn kò lè bóde mọ́ kò lè gba bíi sísun bóde kò lè gbẹnu bóde mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bá ń tọ́ ọlọ́run amẹ́ríkà tọ́ ọlọ́run àwọn ti ní ìwọ mm-hmm. gbogbo mùsùlùmí tí ọ̀sẹ̀ tí ó rò wọ́n lọ já ìkúlẹ̀ lórí já pọ́ǹpù lẹ́yìn lórí já kìrìkàndé lórí àwọn afáàn retí ni pé ọfẹ tásìkò náà ló dé yìí o ó ti dé nìyẹn tí wọn lè kan láìsẹ báyìí ẹ gbúrò gbọ ẹ gbúrò gbọ. wọn nínú àmì Ọlọ́run tó jẹ́ agbọ́yénu àyà yìí ó ní ẹsẹ̀ ní fa kí bàjẹ́ kárí ilẹ̀ kí ló wá tẹ̀lé bí yòbí kà ń bá dalẹ̀ sí. yòbí kò ń bá dọ́lẹ́dẹ́ àmìlú láàlàwọ̀n yẹ̀rù jẹun. nítorí jẹ́ kí wọ́n dẹ́sẹ̀ síta nítorí kí wọ́n dẹ́sẹ̀ síta kọ́mọnìyàn dẹ́sẹ̀ síta ó ti kọ́kọ́ dá kan ìkàtọ́ dáhùn lọ́lọ́run rí i pé ó yẹ kíyàwó jẹ́ yá a ṣẹ̀ṣẹ̀ ti lọ bí tíyàwó fi dé bó ṣe tiẹ̀ lọ bí tó tiẹ̀ lọ yìí nìsín. Hmm. ọlọ́run nígbà tí wọ́n bá ṣe yẹn wọ́n wà á mú yàwá nítorí tí wọ́n ṣe wù ibi àwa bẹ́ẹ̀ bàjáre o ọwọ́ á ní làálàá hàn jẹ̀rẹ̀ jùkọ́. ńgbà yàbá wa pọ̀ ìparí rẹ̀ ni pé wọ́n padà wá di ẹni ọlọ́nkàn yìí gbogbo bí ọlọ́run bá gbé mú wá wọ́n dẹni ọlọ́nkàn yìí ni tí wọ́n bá ní àwọn funfun tí ì ṣe mùsùlùmí wọ́n ń ṣe dọ́gba wọ́n ń ṣe dọ́gba wọ́n ń ṣe kínní kan wọ́n fi àjẹrà wọn báńkì wọn bẹ̀rẹ̀ bíi tíá iná tíá náà bẹ̀rẹ̀ ńgbà yà jẹ wọn lájẹfẹ́ pa ní apàṣẹ òdodo èyí tí àwa náà ń bá bọ̀ yìí ntí ọkàn gbọ ẹ ní a padà sórí òdodo sẹpẹ yàtí jẹ kálukú lájẹ bóòdì nìsín ńlọjẹ kálukú kọ́mọ wa Buhari ke gbogbo ọ̀tá Buhari ní wa Buhari ke ńgbà kí tẹ̀ máa ní kí Buhari tó ń ṣèjọba kí tẹ̀ ni kí wọ́n sì máa pè tó bá débẹ̀ yọ máa lọ jimá <laughs> yọ kan jò ní wọ́n ní bàbá sọ wípé ẹ̀ẹ́ òun ọ̀lọ́ kírun jímọ̀ tìlú mọ́ tí asọ́rọ́ọ̀kì lówó ti máa kírun afẹ́kọ́ kan lówó máa jáde wọ́n ní kí ló dé bàbá ó ní bòbá ti fẹ́ jáde lọ kírun ní à ń ti ọ̀nà ó sì máa ti ọ̀nà máwọn èèyàn torí tó nìkan nígbà tí ìsìnkú tó fẹ́ lọ sí ń bẹ̀ òun lè ṣe ń bò mí ló fẹ́ kírun ni ó sì ní sọ́ọ́ máa tìǹà gbogbo yẹn wọ́n ká ti fẹ́ lọ ibìkan òun ní lọ́jọ́ ìlọ́bìkan wà lọ tìǹà ìrún ló fẹ́ kí òun ẹ̀mí nìkan má dà kírun òun bí wọ́n wá nílé ìjọba ìmọ̀láṣí ilé ìjọba wọ́n ní èrò tẹ́lẹ̀ wọ́n sì wọ́n ní ìsìn àtìta àtinúlé lèrò ń kún ní ìsìn gbogbo ẹni tí ìkírun pé sọ́gà ti lọ kírun tí ọmọ bá nǹkan mi lọ mùsùlùmí dẹ̀ ni ọ̀wọ́ gbọ́gà ń bẹ mọ́sálásí tó náà ó sì jẹ́ okọ̀ méjì mùsùlùmí lọ ọdẹ wọ mọ́sálásí ẹ tó wo ẹ tó wo ikímu ọlọ́run bẹ̀ yẹn. ń bẹ pé ìlàfi ń bẹ lọ́hùn kádébẹ̀ kádébẹ̀ kó sì fún wa ṣe bá a ṣe débẹ̀ yẹn láìpẹ́ ẹ má dàkẹ́ àdúrà yẹn yàn kọ̀ tán síbẹ̀ yẹn o ntòdì má pọ̀ o ntòdì má pọ̀ o gbogbo wa ìpátá lọ́lọ́run pin orí rẹ̀ kàn. wọ́n sọ̀kan jẹ́ òní wọ́n ní àwọn olóyìn àwọn lè bá ti yàn jẹ́ àwọn làbá máa pè ní ó ń gbèsè ọ̀pá ni bí ọjọ́ owó pẹ́ jẹjẹ ló ń gbèsè wá sí gbèsè lọ́wọ́ ẹni tí ọjẹ́ lówó ẹnìkan ìjókòó tì í nígbà tí àdáran tí ó dà gíràn sóun gbèsè lọ́rùn ló ní ah, owó ọjọ́ òní ẹ̀yìn náà ti san ọjọ́ ń pẹ́ o sẹ̀ǹgbọ́n gbèsè ọjà rí sí ni wọ́n fẹ́ bà tónítàn jẹ́ wọ́n fẹ́ kí ìbànújẹ́ kọ́kọ́kọ́ kọ pa ńpakúpa gbogbo ntí ó fi abirikú ni ẹ ń sọ wọ́n ní ah, eh, nílé ìgbìmọ̀ àbí kẹmẹ́rin bó ni ẹ ti máa ń pe ilé ìjọba wọ́n lọ́mọ àtijọ́ àtọ́ báyìí yóò wọ́n nígbà tí Jonathan ààrẹ àná ń bẹ́ ń bẹ̀ wọ́n ní aṣọ ọ̀jọ́ kálukú ń wọ̀ o gbogbo kálukú ìbáṣe eléyìí aṣọ ọ̀jọ́ eléyìí fìlà àjọ wọ́n ní ìsìn aṣọ haúsá ni wọ́n ti lọ́wọ́ àkútà ń wọ̀ ní ìsìn bàbá kínní kan dòǹgàdì ń wọ̀ tí wọ́n fi fìlà haúsá lé báyìí wọn ò bá wọn ò bá ṣe pati ń ti o ẹ ti tún fi mọ Ah, ọmọkùnrin yẹn gọ̀ láyé ah, yìí níta ọ̀ gọ̀ o níjọ́ tó sọ̀rọ̀ yẹn mo ní a ah, wọ́n ti ń sọ pé ọgọ̀ máa gbà lónìí wọ́n lẹ́ẹ̀bẹ̀ ní nǹkan owó epo náà bá ní ńlá àwọn màlẹ́rì kankan máa kó yẹ ọ̀tọ̀ yìí sà ìbọ̀kùnrin ni ẹ́ tàdá àrímọ́ tàdí máa tẹ̀lé ẹni ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ọlọ́run padà lẹ́yìn wa. kọ́ balẹ̀ kókún wọn lélẹ̀. wọ́n ní ọlọ́run ní làálà òun yẹ jìhùn òun mú yàwá jẹ wọ́n kálíbà àṣẹrí. gbogbo ohun tí ó gbẹ̀yìn kòsàkòsà yìí pẹ̀lú ògo ọlọ́run ẹ rí i pé ẹ̀sìn rẹ ní ọ̀padà gbẹ̀yìn ẹ̀. ayọ̀ ayọ̀ ó ti fọ́ ọmọ awúsá lórí ọkàn jẹ́ pé ara ẹni òṣèlú kókó ni wọ́n ti ya ọmọ àlè wọ́n ti bí ọlọ́run ní kọ́sọ́mà jọ̀hún wọ́n ti bí ọlọ́run ní kọ́sọ́mà jọ̀hún wọ́n mọ̀ pé kò ní kọ́sọ́mà jọ̀hún kọ́sọ́mà sìn sìn sìn ńlọ́mọ̀. àwọn bàbá wọn wọ́n fi ara ṣèbáàdà wọ́n fi ara jìyà fọlọ́hún ọlọ́run gbé ìjọ gàlíà lọ wọ́n á sọ́dọ̀ ogun bàbá wọn wọ́n máa pálówé pé jíjà rẹ lẹ́yìn ogun haúsá ni mo lọ wọn fẹ́ dààmú wọn ọwọ́ agbe lẹ́yìn tó yẹ pé àwọn minority ibi tí ọkùnrin ti wá ọlọ́ọ̀kùsẹ́ kọ̀ọ̀kọ̀ ojú tì ní fún yàn pé ààrẹ wa ń bẹ̀ wọ́n máa pẹ́ dá ẹ̀rọ fi dáàmú àwọn tí wọ́n rò pé kò sí àwọn òṣèjẹ́ ni ìdáàmú wọn ni kọ́lọ́mà ni tí wọ́n ṣe tá a bá pàdé ní wàásù àpapọ̀ a máa ń sọ díẹ̀ fúnra wa mẹ́ pé ẹ lọ ẹ lọ padà ẹ lọ túnde ṣe àmọ́yàwó ààrẹ ọmọ haúsá rí ayé yín la mọ́yàwó ààrẹ ọmọ haúsá àbángídá lọ́dún ló forí ibú èèyàn lélẹ̀ àwọn ọ̀gá rẹ̀ ń ṣe ìjọba lọ àmọ́yàwó wọn wọ́n lẹ́sẹ̀ ìjọba olóbó mi ká máa fóbi sẹ́gbẹ̀ẹ́ ni wọ́n bàjẹ́ bíi àwọn àfa àwọn àfa súnà ti ń bẹ́ńbẹ́ wọ́n kékeré wọn gbọ́ ọ̀dà lò owó ti dé gbogbo ọ̀gá àbàjẹ́ láyé pátá ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀dì bá tẹ́tẹ́ ìtọ́fẹ́ ilẹ̀ máa fẹ́ ṣe tẹ́tẹ́ tó fẹ́ tà tó bá ṣe tẹ́tẹ́ orí ibú tí wọn tí táwọn èèyàn ń dijú fúnlẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá ni wọ́n gbé lọ́kọ́lé bá ta wọ́n fi aláyà owó wò wọ́n rọ̀ sí lọ́wọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlíkẹ́ ọlá kó bá ní dá dúró bẹ́ẹ̀ a ò sọ pé a dáa jù wọ́n lọ ṣùgbọ́n orí ọ̀gbọ́dọ̀ ṣe mọ̀nàmọ́ná ó dá padà síbẹ̀ padà kọ́ ló ń kó àwọn máa lò èdè tiẹ̀ náà wàá yíra wọn mọ́ ọmọ haúsá wa ń ta haúsá àgbọ̀njúmọ̀ yẹn jàmọ́ ọmọ haúsá wa ń ta haúsá ń ta àmọ́ haúsá mọ̀ ní pé bẹ́ẹ̀ bá jọ ń ṣe ọ̀rẹ́ finúkonú ọ̀rẹ́ tẹ́ pé kò sí ní ọ̀gá yẹn pọ̀ tó bá kan ọmọ ìyá rẹ̀ yóò pa yín ti àsìkò yẹn kò ní bá yín lọ. kódà àwọn tí wọ́n jẹ́ lọ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lókèrè wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ lókèrè nílẹ̀ Saudi tí wọ́n tó jọ ń kẹ́kọ̀ọ́ kéwú wọ́n níbi tó le dé tẹ́ bá ń bá kan sọ̀rọ̀ ẹnu wọn tó bá di ọ̀rọ̀ pé láàrin Yorùbá àti Haúsá fẹ́ ṣẹlẹ̀ yóò sì pè ọlọ́kọ̀ láì pé jákun lọ́la ó fún o ọ̀rẹ́ mi ó fún lọ́la fún ọmọ ya mi o ọmọ ya tèmi lèmi fẹ́ ṣe lọ́la dákun lọ́la mi ní ṣe tiẹ̀ ṣùgbọ́n bá di yẹ èèyàn láwọn túbọ̀ rẹ̀ wá lọ. wọ́n ní wọn ọmọ láì da ọwọ́ adi pé wọ́n ń gbowó fọmọ awúsá wọ́n ń taka awúsá ẹgbẹ́ rẹ̀. Ah, ibi tí wọ́n fi wọlé ń jọ ni pé ibi ẹbí ẹ máa fa mẹ̀kúrú túkalẹ̀ gbogbo wọn bí wọ́n lọ nìyẹn. ẹnna wa dẹ̀ ní ti wọ́n mọ̀ pé àwọn àgbàlagbà ní sọnù àwọn ọ̀dọ́ àwọn ọ̀fẹ́ yẹn o ilé awúsá ìjìyà ọlọ́run ni. wọ́n gbara wọn bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebi gbàtà gbòmìnira ebi à ebi yorùbá kó gẹ̀gẹ́ lé gàngán lọ gbòmìnira ibo náà kó gẹ̀gẹ́ lé gàngán lọ gbòmìnira ìyá mẹ́ta tẹ́ ní ọwá náà nìyẹn ńgbà awúzọ́ lọ wọn fẹ́ nìkan lẹ̀ dondo ìwọ máa lọ sojú tiwa àwa kò débẹ̀ wọ́n máa wọ́n lọ máa ṣe ibo lọ rẹpẹtẹ yorùbá lọ rẹpẹtẹ wọ́n ti ẹ̀gbẹ́ wọ́n ti ẹ̀gbẹ́ ìjọba ilé lọ́nà tí wọ́n á wò títí wọn bá rí ìdì kan lára wọn pé ntẹ́yìn fi pọ̀ wáyì ẹ̀gbára yín gbọ́. ìtẹ́pẹ́ nìkan so ní rán wáyì àwọn eléyìí nígbàgbọ́ bàbá ni wọ́n gbélé lọ ẹ̀wò tíjọ́ lọ́hùn ńgbẹ́ pé ọlọ́run ti lọ tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ wọn ọlọ́run ló ti lọ tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ wọn ńbẹ̀ àwọn tí wọn ọ̀pọ̀ ìjọba ma bọ́ sí nàfẹ́ nàfẹ́ gbélé lọ o ẹni tó wáá dá lọ nàbí ìjọba lé lọ́wọ́ níjọ́ tán bàbá wọn ń kí kùránì tí wọ́n ń ka kùránì tẹ́ pé Allahu Akbar kabir agbọ́nú tàn wípé ńgbà tá à ń gba òmìnira àwọn tó sojú wọn nílẹ̀ haúsá ńgbà táwa ń jó ń bí táyìn ìbọn ń bí tí kálukú ń bọ̀gùn ń bí tí ń ṣe ń bí ìtí à ń ṣe ní gbogbo state state lọ́dọ̀ tiwọn ni pé kùránì wọn ń kà ṣùgbọ́n ìtí à ń ṣe ń Sókótó wọ́n lọ gbé àfa kan láti Nìjẹ́ àfàgbà kan wọ́n ní afọ́jú ni náà lọ gbé wá nígbà gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe tán bàbá afọ́jú wá dìde ní Sokoto ọwọ́ á dìde ọwọ́ á ká ẹ̀sẹ̀ karọ̀ ọwọ́ á ń ka alukurani ọwọ́ á ń ka alukurani ọwọ́ á ń ka ń wọ́n wá débi kan ọwọ́ ibi tá a mọ̀ wọ́n mọ̀ nìyẹn náà ti lajú ọmọ awúsá obìnrin náà náà ti tutù kolobo kolobo kolobo náà ti náà ti la amẹ́ríkà náà ti dé náà ti tọ̀lajú náà ti wọ́n ti ń kọrin ìsinú kọlọ́ba lè fi mọ bẹ́ẹ̀. ìta sọ ni pé ọlọ́run ní kọ́sítọ́mà jọ̀njọ̀n ìsìn ìsìn ìsìn ni tó bá ṣe nǹkan kan fọ́lọ́run yóò sàn lẹ́sàn tó bá ti kó òsè má kò tún mọ̀ ọmọ nìyẹn kò mọ̀ ọmọ nìyẹn ní ìsìn ní ìsìn ní mà kò ní jàpá àṣẹ mọ́ o. àwọn àfa wọn ní lábẹ́ ọ̀rọ̀ tá a sì máa bi ti ń lọ tẹ́kọ̀ọ́ lọ́mọ bi ti ń lọ wọ́n ní káàtì bì kan wò ó wọ́n ní tá a bá rí oòrùn tó bá yọ lónìí lápá abì kan ọwọ́ àti sà ó bá tán yọ lápá abòmí wọn ta bá ń wò lọ́ọ̀kan ojú wa ni pé gáàpù ti ń bẹ́ẹ̀ bí ó ti yọ lánàá sí tòní kò ju báyìí lọ àwọn afáàní tí ọlọ́run bá jẹ́ kí ẹ̀dá lẹ́tọ̀ọ́ sí bó ṣe fẹ̀ tó wọ́n lè lè fọgọ́rùn ọdún rìn bá a ṣe wò lókè lókè ń tẹ́ pé ọyọ ń bì lánàá ọ̀padà yọ ń bì lénìí sáà fọwọ́ sáìsì ni wọ́n ní bí kìnìún ṣe fẹ̀sẹ̀ ra wọn sí wọn lọ́lọ́ lọ́mọ iye mẹ́ẹ̀lì ẹ̀ wọ́n ṣùgbọ́n bí ó ṣe lójú tiwa nìyẹn nítorí pé ikímọ̀ ọlọ́run lórí fífẹ́ rẹ̀ ọlọ́mọ bó ṣe fẹ̀tọ́ ọlọ́run náà ni òkú jù bá ń lọ yẹn ká ní ọ̀fẹ́ tó bá wọn a nímọ̀ kó ti pò mí tó ti yọ lánàá ọgbọ́n wo ni bẹ́ẹ̀ ọgbọ́n ti bẹ́ẹ̀ ni pé tọ́lọ́run bá gbé nǹkan kan jìnnà sí ọ tí wọ́n sì rò wọ́yẹ kó súnmọ́ ọ ikímọ̀ ti bẹ́ẹ̀ ọlọ́run ló máa nǹkan báyìí ọ̀fẹ́ ṣe nǹkan báyìí ọ̀fẹ́ ṣe nǹkan báyìí ọ̀fẹ́ ṣe ọ̀rọ̀ bá ti ní ọ̀dà ó ṣe ṣùgbọ́n kì í yá lọ́dún yìí ọ̀dọ̀dún ti ń bọ̀ ọ̀dọ̀dún méjì sísìn ìyàn wa wò lọ́n lọ́n lọ́n lọ́n pé wọ́n lọ́n wá tọ́lọ́ sì mà pé kó o ṣe lọ́dún ní yóò dáa kò pé ọ àfikọ́dọ̀dún ti ń bọ̀ ń ló fi àlàáfíà lò ẹ̀mí gígùn lò lè tán rí lórí ẹ̀. ẹ̀wù yẹn tó fẹ́ kọ́lé tó ti ra lẹ̀ tó sì débi ilẹ̀ tí ń gbà mọ́ lọ kò ní ìdìbò bìrì jálẹ̀ màbí ọ̀sẹ̀ yẹn ọlọ́run wọn ò ní ọmọ sí pé ilẹ̀ ń gbalẹ̀ rẹ o o lè wọ́n lépè o ṣùgbọ́n márùra rẹ pin pé o ti wá tán ebi plọ́ọ̀tì kẹ́yìn àgbà yẹn ọba àlekè ọlá ṣe ó lè sọ pé lẹ́tọ́fẹ́ kọ́ fọ́ ẹ̀ ṣe wọ́n kì í báyìí ti kọ́lé ọkọ̀ náà nù ilé kan lakọ mọ́ o ti kọ́ sí one plus ti tán náà nù ṣùgbọ́n ọba àlekẹ́ ọlọ́fẹ́ kọ́ kọ́ ilé sórí bíi three acres tó yẹ pé ọkọ̀ kàsìn ọkọ̀ kàsìn ọkọ̀ kàsìn ṣùgbọ́n kọ́ ọmọ kọ́ lọ́dún yìí ló fi lè rí báwọn àwọ̀ ò sì mà tó bá fà sẹ́yìn fún wa ká má bọ̀ kàn jẹ́ òun náà ní ká tó máa bẹ̀ òun lẹ́nìkan tí ó lè máa báyàn wí téyìn ìsá lọ́mọ lọ́wọ́ tí àìsá lọ́mọ lọ́wọ́ òun sì tún jẹ́ àpọ́nlé fún un àti fẹ́ni tí ọ̀sá lọ. ẹ̀dá ayé yòókù tí bá ń báyàn wí ntọ́ pọ́nyàn lé àtẹnití ń báyàn wí náà ní pé kẹ́ ẹ sá mọ́ lọ́wọ́ bí ọba bá ń lumọ́ ní ìsìn tí bá ń namọ́ lọ́rẹ́ tí ọba sára yìí pé wọn náà tẹ ìsápò ń bẹ́ẹ̀ tó fẹ́ wọn lù ọ̀pá ni bàbá náà jọ lójú hmm. tó ń bá sá nìyí bàbá ṣùgbọ́n bọ́lọ̀ ń bá ń báyàn wí àmọ́ dì mọ́lọ́ padà ní. mọ́gbà nǹkan mi lọ ṣé sùúrù wọ́n fi kàmí lọ pípa gbogbo àwọn àríbáyé ní ìsìn ẹ má máa wòran ẹ̀jẹ̀ adọ́gbọ́n sí kínní pé ọrú ọgbọ́n wò ní gari ẹ ẹ á jáde ni o níbo là ń jáde lọ ṣé jáde tàbílígì ni àbí jáde àbí jáde alájò tabajade alájò kí la fẹ́ ṣe ń bẹ̀ ọmọkùnrin kan sọ fún mi ń jò ní tẹkuntẹkun kọ́ bá ń sànú ẹ̀ hmm. ó ní wọ́n ní kó ká lọ òun sì tẹ̀lé wọn ń gbọ́ òun ó débẹ̀ ọlọ́kọjá kó ń pò wọn wà mọ́ fún jẹ́ lọ fi hàn ọ́n àfa ló sì mú lọ àfa ló mú lọ jẹ́jẹ́ ìrùn sí ìjókòó wọn ní bí wọn ká lọ wọn àyẹ̀wò àbójú ló lọ ń máa mú un débẹ̀ ó ní bàbá ó ní bí n tí àwọn máa ń wò lórí tẹlifíṣàn yẹn tí a máa ṣe nǹkan jẹgbẹ̀ẹ́nì tí wọ́n ṣe nǹkan oògùn eh, bí ọ̀ya ń bí ó ní ní o wọ́n sì pẹ̀lú àwọn aláàfáà gbà. Ya ibi tí wọ́n mú lọ́nu. lànà kí lòun ó ṣe tó òun èèwẹ̀ padà mú ni à kò ní ìdíkọ̀ wẹ̀ padà o kó mùsùlùmí èmi ìbò òdìdí lọ wọ́n jẹun pa ni. ó sì padà débẹ̀ ọ̀sán mọ́ wọn lọ́wọ́ ẹ̀ ó ti tàn. ẹ̀rí àìsàkúsà àìwáwàkúwà wọ́n jẹ́ kí wọ́n lé ọ́ lẹ́kúlẹ̀ ọlọ́run nílé á lẹ́kúlẹ̀ o abẹ́lẹ́ wọn bá lè gọ́lá gbogbo ohun tí a máa wá ọlọ́run máa fún wa lójú ọ̀nà tiẹ̀. àmín. má jẹ́ kí aráyé gbà wá nímọ̀ràn míì. àmín. Nga bá ti ń rí lójú ọ̀nà ọlọ́run onílé sọ fún wa pé a tún wá gbà òmíì mọ́ àbí afẹ́ dépò àrídé rọrùn afẹ́ tajà rọrùn nǹkan wa kò sí dààmú ayáwó kò sí dààmú tó ẹnìkan ò ní wá bá o kí ni mo ti tabani amáwòrán ṣé wọ́n fẹ́ dá ijó lẹ̀ lóní amáwòrán ni mm-hmm. kí ni amáwòrán òun náà jẹ yẹ òun náà jẹ wá kí ni ó fi bẹ̀rẹ̀ ọlọ́run mọ́lẹ̀ akí o. àmín. ọlọ́run ọlọ́run. àmín. nínú àyà yìí a rí àǹfààní ìsìbáàtù lè mọ́gífúra pé ọlọ́run sọ pé àforíjì wà ìpè òun lọ́ba ti máa ń foríjì ẹrú ló fi jáde pé gbogbo ntẹ́dàbá ṣe lẹ́sẹ̀ láyé pátá tí o bá ti dàsìkò gárígárà pé ń pọ̀ ká kú ilé túbá o ti mú jẹnu. pé ìsèmá tó sì débẹ̀ bá ọ̀tá nìyẹn. gbogbo ẹ̀ṣẹ̀ tó bá yọ jẹ kódà bọ̀ jẹ́sẹ̀ síríkù ẹ̀ṣẹ̀ bọ̀ tó lóun ní forí yíyan ìwọ́sà túbá pò ní ìṣẹ̀bọ mọ́ kò sì mọ́ débẹ̀ mọ́ ọ̀tá nìyẹn. etí ọlọ́run nígbà nìkan ni pé kó ti dàsìkò pé dà ń pọ̀ ká kú kọ́ ló túbá kò sì túbà máa ń gbà yẹn. àmọ́ yí pé ọwọ́ dáadáa lálàáfíà ìwọ náà ń ṣe mọ́ kò sì túbà jàrá yóò mọ̀ pé ò ṣe mọ́ má yọ ọ sílẹ̀ ẹjọ́ máa wọ́de ọtí ni kò sì mutí mọ́ ẹ̀ ká lọ kó túmọ̀ wá bá wọn lọ kó a pé bínásì lọ́ máa mu ó túbọ̀ ọtí o ńlọmọ làwí ńlọmọ kí ló dé ìmùtímọ o mutí mọ́ ẹ̀ mutí mọ́ ẹ̀ mú mọ́ ẹ bá ròde mi láàfin ẹ bẹ̀ mí amẹ́yìn yìí bẹ́ẹ̀ bá dọ̀n ẹ̀ mutí ti yín ìbá yín lọ. kọ́ máa mu mìíràsì lẹ́gbẹ̀ẹ́ kan àbí mọ̀tínà káàkà máa mutí ẹjọ́ mutí ni. orí tébù kan náà. ìjọ ẹnu ni. Hmm. ìwọ lè báwọn amúrọ̀bà wọ kọ̀kọ̀ báwọn.

àmì jẹ́ǹsì mú kankan lọ. ẹ má wọn ọlọ́sànù wa o. àforíjì ń bẹ o tọ́lọ̀ ma ẹrú wa. gbogbo àwọn tá à ń bẹ níkàlẹ̀ ìpátá ẹlẹ́sẹ̀ ń sọ̀rọ̀ ń gbọ́rọ̀ gbogbo apáta ẹlẹ́sẹ̀ ni wa. ẹni tí tiẹ̀ yẹ kó dé tí yẹ ká ẹsẹ̀ sí débi a sì mọ ọlọ́run abẹ ọ mọ́tà fúnlẹ̀ tẹ̀wá jẹ̀ wá o ọlọ́run sànú wa o ahọ́lọ́ wàlá kwata subahana kalamu bihamdi ashadu ala ila ila an